الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين له بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته قد أقف رضا الله àtòrò èèyàn tí ó lọ fún aṣíwájú ẹ̀dá anábíwa Muhammad ọlọ́n kí ọba ìrùn tí a kí wọ́n máa sílé ní àtàwọn fẹ́rẹ̀kọ̀kan kọ́ láti gbìyànjú lọ́jẹ́ kẹrẹ̀ ìgbọ́ kí a tó tẹ̀síwájú alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ tí ìjáàdù sọ pé náwúnáwú kìí síkún ìsápa lẹ́rí parí àgbáríkà ní wọ́n wá ààrẹ wọ́n méjì àtúnṣe torí gbogbo náwúnáwú lẹ́kọ̀ọ́ ni kìí sápa ibi tó wùnyàn bá lọ ní dìtàmì sí àpá ní àbí kìí sápa àti ilé sí torí pé ẹni tó yẹ kí ó tiẹ̀ àwọn tí wọ́n mutí ní rọtí fún sẹ̀pẹ́ àpánú ẹgbẹ́ pé olórin ní tún gbí kàkí àpánú torí ẹ̀ ìyá àgbọ̀dọ̀ máa yàn ìpínlẹ̀ ẹ̀bá tún gbígbé náà kì í sápà tọ̀rọ̀ ó ní ìdíkà máa yọrí ọ̀ àbájú yé wa pé gbogbo owó tèèyàn bá lè ná bá kójú ọ̀nà náà ní kò sápà ń bẹ̀ yóò ní ẹ̀bá ná wá ń kọ bọ̀ sí kàrámù àpàní bó ṣe rí nìyàn náà ẹlẹ́ẹ̀kejì òun ni pé òní ni àwẹ́ dínà ìtì ọ̀la náà ló gbò ọ̀tọ̀lá lójú kásàmọ̀ lọ́la náà ni káràlónà lọ́bọ̀ọ̀lá lójú lẹ́nìkan ní gbogbo àti ọba gbogbo alẹ́ ọ̀la àti bẹ̀rẹ̀ òru 21 na àtúntúpẹ́ fún ọba alhamdulillah tó náà sí ní tó wà dásìkò yìí àtúnwà bẹ bákan àwọn ọjọ́ tó kù yìí náà ọlọ́kọ́mẹ́jọ sí ìwà mẹ́sì jẹ́ kó bá wa lílẹ̀ ààrẹ fi àrọ̀tọ̀ ó láwọn ìbádá àrọ̀tọ̀ tí ó tó wà nínú mẹ́wàá na ààrẹ ní alẹ́ ìtìkáàfù wà gbogbo ẹni tó bá lẹ́mẹ̀ àti ìtìkáàfù wọ́n ní ìdá sí kíní láti kọ́ nípa ẹ̀kọ́ ìtìkáàfù tí wọ́n fẹ́ fara lẹ́gi lásán ó kọ̀ mọ́jẹ́ pé wàhálà lásán ni wọ́n láti gbàgbọ́ yí ọ̀rọ̀ yẹn bákan náà ara ẹni tàhárí Laylatul Qadr àbí ká ní ìhìyàrú Laylatul Qadr òru Laylatul Qadr bó láti yí òru Laylatul Qadr àkọ́kọ́ ń bẹ̀ ni pé ọ̀rọ̀ Laylatul Qadr ẹni tí ọba nìkan òun ni ọmọ sọ ọdún ẹni bá nìkan ọgbọ̀dọ̀ ní pé gbogbo òun náà kò sí tó gbọ́nà fi sí rí mẹ́ ìdí ọmọ túnmọ̀ sí pé ẹni yìí nìkan sí ó fi wá pé anábíwa muhammad kánà rasulullah sallallahu alaihi wasallam yajtahidu fil ashri al-awakhir ma la yajtahidu fi ghayri yàrá ṣe àlọ́gbà àdìsí lọ́wọ́ àpọ́jì ọlọ́ àgbà ó ní ànábì bẹ́ẹ̀ wá gbẹ̀yìn ìgbìyànjú rẹ̀ tún máa ń lékún ju tàwọn yòókù lọ ní káàna rasulullah sallallahu alaihi wasallam idha dakhala al-ashr tí mẹ́wàá ìbá ti wọlé shadda mi izaro yóò sọ kù bà tẹ́ tí ó lè wà ayqadha ahla yóò jẹ́ àwọn fámìlì gan wà ahya layla gbogbo òru mẹ́wàá bẹ̀rẹ̀ lẹ́bí sùn kìí sọ̀rọ̀ ara mẹ́wàá bẹ̀rẹ̀ ìbádà àríkàrẹ́ dìgbẹ̀ tọ́lọ̀ fẹ́sẹ̀ rẹ̀ nù wọn ní sọ ẹ̀wọ̀n odd number bẹ̀ èyí tó ń sọ gbogbo ní orí sílẹ̀ tó kẹrin tó bá fi lè jìyẹ ní gbogbo ilé ìwà wọn kò sí tàbí ṣùgbọ́n pé yóò sì kún gẹ orílẹ̀ láti ni àbí odd number ní pé náà bá kan sọ látara àdìsí kan omi sì wá sọ pé odd number ni eléyìí fi ní pé àfi ká mọ́ gbogbo ìyẹn sí rí rárá ká gbìyànjú bí ìlàsíwájú orílẹ̀ lẹ́tọ̀ kọ́dì òun náà ni pé ààyè pẹ̀lú kí ni pẹ̀lú sọ́láàtì irun olówó náà dìsí pé mọ́ ọmọ lẹ́yìn lẹ́tọ̀ kọ́dì rí إيمانا واحتسابا غفر الله ما تقدم من ذنبه ẹni bá dìde tó ìrẹ́kí wà lórí láti ọkọ̀ délé ní tí gbàgbọ́ àti ìwẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run bó ṣe àfọ́jú gbogbo ẹ̀ṣẹ̀ tó sì sọ́jọ́ ọlọ́run fún méjì pẹ̀lú àdísí man sọ́mà ramadana imanan ara hmm, man qama ramadana imanan wahtisaban ghufira lahu ma taqaddama min ètí ìmẹ́rin àti iwe lọ́dọ̀ náà fi afọ àforíjẹ̀sẹ̀ òsìwọ́n kò sí wọ́n ní ajá sí pé <coughs> àforíjẹ̀sẹ̀ méjì ló Ramadan pé gbogbo Ramadan fún pé ìyẹn tó ń dìde lórí láti ọlẹ́ fún wà fún yìí na ìkẹ́ kejì tó wà ní láti ìkọdìrì òun náà ni àdúà àdúà sísù ẹ̀pẹ́ àwọn òru yìí èyàn gbọ́dọ̀ fi àdúà sí rí mbẹ̀ olófà ti yàlàwà Aisha radiyallahu anha tó ní ìrìnsí ọlọ́ tilawatul Qur'an àtún kàkùránì lóòrò yìí náà torí pé àdísì ibn Abbas radiyallahu anhu pé gbogbo òru ní jìbìrì mọ́ ń pàdé àrùn àṣọ́là tí ó ka kùràtọ̀wọ́tọ̀ kùránì ẹgbẹ́ ẹ̀ pé àtòlórí látọ̀kọ́dì náà gbogbo ẹ̀rọ ló kù sí nǹkan pàtàkì tó ṣe kókó jùlọ táàfin yẹ ní látọ̀kọ́dì òun lélẹ́yìí torí ẹ̀ ní bá mọ̀ pé òun fẹ́ ṣe kòógẹ́ ní látọ̀kọ́dì kọ́ gbájúmọ́ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta

wọn ò ní nàárù kọ́dírì torí àwọn mọ́sáájú kọ̀ọ̀kan mẹ́rin pé ọ̀sán ìyá sí ìlàwọ́n ni à ń ṣeré láti kọ́dírì wọn kí ni wọ́n sì ṣe ń bẹ̀ wọn náà ẹ̀ẹ̀kan wọn ní àwọn ṣàdúrà síbà náà ti ṣe nù sallallahu alaihi wasallam kò sí lára rẹ̀ kò sí lára rẹ̀ ká sí bóòlù àbẹ́bì sí sí alhamdulillah àbẹ́bì gba àwẹ̀ mẹ́sàn-án ọdún mẹ́sàn-án ló fi gba àwẹ̀ gbáko bóòlù sí sí ní látò kọ́dírì òun náà ni kí a mọ̀ wá kí tá a bá fẹ́ kí ká sì kò yóò látò kọ́dírì ìta bá sí mẹ́kọ́ sí jáde ọgbà lọ́dọ̀ lọ àfi ká fi jọ ti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn náà bá ń tẹ̀síwájú nípa

àrẹ́bíwá muhammad sallallahu alaihi wasallam ó ní man lam yad'u Allaha yaghdabu alayhi ẹni tí ó bá máa fi ọlọ́run tí ó máa sàdúà ọlọ́run bínú sí ẹni tí ó bá máa sàdúà sí kí yóò bínú sí ọ̀rẹ́ká náà ti mọ̀ mẹ́rin

tí ọ̀tọ́ náà ní ọ̀tọ̀ wípé kò sẹ́ni tí ò ní ní bùkátà kan bukata tó wá ní gburugburu lọ ọ̀dọ́ lọ dájú ẹ̀kọ́ orí ẹ̀ si pàtàkì afọ́ ọ̀jọ̀gbọ́n wọ́n ní la tafsidil má jẹ́ rẹ̀ wà lọ́dọ̀ ọlọ́run bá rẹ̀ súnmọ́ láàṣákà yàgùdọ́bù ẹni tó bá ń wá ẹ̀dá tó pé ẹ̀dùn ẹ̀dá lọ́kẹ́ rẹ̀ sún mọ́ kò sí tàbí ṣùgbọ́n yàtọ̀ ààbò yọ́gbàmù látàs alẹ́nà bùnẹ́yà ádámà hajjata bukata rẹ̀ mẹ́bìnrẹ̀bọ́ ádámà wọ̀sẹ́lì lẹ́bì àbúwábùhù láàtúfìjàbù bẹ́ẹ̀ ni tó jẹ́ sí pé tí gbà kan ẹn tó jẹ́ ọ̀nà rẹ̀ tí oníkọ́ ma bí oníkọ́ ma tọrọ lọ́dọ̀ rẹ̀ wọ́n aláhù aláhù bí bí na wa bunayya adam hina yus'alu yardabu ṣùgbọ́n ma ádámà ìgbà tí yẹn bá bí ó ní kíni làwọn máa ń bínú nígbà tó bá ń bí ọlọ́run tó bá bí ọlọ́run bínú sí ọ ìgbà tó bá ń bí yọmọ yọnu sí ọ ọmọ ádámà nígbà bá bí òun ní bínú tọ́tọ̀ bá eléyìí náà fi ń kó ọ̀rọ̀ ànábì lọ́wọ́ pé man lam yad'u Allaha yaghdab alayhi ẹni tí ọba pé ọlọ́run ọlọ́run ṣe kí ni ọlọ́run obìnrin sí ó sì ọlọ́run bá sọ mí lọ pé is'alu Allaha kulla shay gbogbo nǹkan yẹ bèèrè lọ́dọ̀ ọlọ́run gbogbo kọjá débi pé tí bàtà bá já pé ọlọ́run ti rí bàtà yí sùn arábìnrin kẹ bèèrè rẹ kẹ tó kẹrẹ ọlọ́run bẹ̀rẹ̀ ó sì náà wá sọ̀rọ̀ kan tó ní agbára lórí ọ̀rọ̀ àdúrà yìí ó ní àjázù nẹ́ẹ̀sì tẹ́ bá ń wá ọ̀lẹ paraku tí ò sí ọ̀lẹ tó torí ọ̀mọ láyé mọ̀n àjíza mọ̀n àjẹza á ní dùn á òun lẹni tó jẹ́ pé kìí ní sàdúà ó rò bí débi pé àti tó sọ pé ọlọ́run sì kẹbá ìfún mi ó ní lára bàjẹ́ ó ní lára bàjẹ́ ẹ̀rí kẹmẹ́rún èè gbogbo àwọn tí náà jólówó àìní kan sí pọ̀ fún wọn wọ́n sì máa bẹ àwọn àfáàdé a máa ṣàdúà òun sí kí ní sèwọ́ tó pé àbẹ́rẹ́ wọn wàhálà rárá nígbà kẹjọ tó rẹ̀ ọlọ́run rẹ̀ sí báyìí fún ọlọ́run sí báyìí wọlá tí wọlá àjọ kẹrẹ ọlá kẹni kẹkẹ wáyé òkè báyìí ní pàmì lẹ́yìn fẹ́ lọ́kọ̀ balẹ̀ ń bẹ̀ báyìí báyìí báyìí kìíní tí wọ́n yọ̀rọ̀ ìjọ bọ́ sí oṣù kí ló lè bẹ́ẹ̀ ń fi ní ẹni tó lẹ jù láyé tẹ́ bá ń wá ọ̀lẹ́ ọ̀lẹ́ àfàjọ́ ó ti rí ní ọ̀lẹ́ àfàjọ́ òun lẹ́ni tí ò lè sàdúà ó ní wà á bùkọlù náà sí tí ẹ bá ń wá àwọn tẹ̀rí ma ń bá kìlà bí sàlá ẹni tí èdè sálámà àti yanu sálámà sí yẹn ó ní lára àwọn yẹ́yẹ́ nù ó ti yé nítorí ẹ̀ eléyìí jà máa pàtàkì àdúà àtọ́lá tí ó wà fún ó sì ọlọ́wọ́ bá sọ ń bẹ̀rọ̀ kan pé la yaruddul qadara illa du'a kò sí nǹkan tó lè dá kádàrá padà tí ìbá sàdúrà àdúrà bá ń kí ni ìmọ̀ yí kádàrá padà mọ́là yóò lára bá sí lórí ẹ̀ ipé ọlọ́run ti díbà ìlọ́rọ̀ olúwa yóò rí yóò lówó ní tí ó bá lówó yóò tè wá lásìkò wáyìí á sì gbàgbẹ́ pípè ní àjẹsábà tí yóò lọ ájì pẹ̀lú ájì tí ó lọ tí ó sì sábà bí àdúrà báyìí ní ìṣe àbí ẹnìkan báyìí ní ó sàdúrà ní ọ̀rọ̀ lọ́wọ́ wọ́n wá sàdúrà fún wọ́n wá gbàgbẹ́ lára <coughs> torí pé àdúrà gẹ́gẹ́ fún rẹ̀ lára kádàrá lòun náà àdúrà gẹ́gẹ́ lára kádàrá òun làdúrà náà wà ẹni tí ọlọ́run bá nígbàdúrà rẹ̀ kò ní tọ́ sọ́nà pé kó sí àdúrà tí kò tí ó fi gbà náà bí ọ̀rọ̀ àdúrà bó ṣe rí òun nìyẹn ká fi ọ̀rọ̀ ìmáàmù Ibn Qayyim rahimahullah <coughs> ká fi parí ẹ̀ wọ́n ni àsáàsù gbogbo tí ń pátápátá wọ́n ni an ta'lama anna ma sha Allahu kana wa ma lam yasha lam yakun wọn kí n tó lọ bá fẹ́ ní ìṣẹ̀lẹ̀ ìtí ò bá fẹ́ kò ní wáyé fatayaqan hina idhin hanna alhasanat min ni'amihi ó wá gbogbo ọmọ láti bẹ̀rẹ̀ lọ pé gbogbo tí ń jẹ́ dáadáa lára ìbẹ̀rẹ̀ ọlọ́run ni <coughs> fọ́tàṣkúrọ̀hú àléhá ó sì kó sì máa dúpẹ́ fún ọba lórí ẹ̀ wàtàtàdọ́rọ̀ à ìwé yìí kó sì máa jí rẹ̀bẹ̀ rẹ̀ sọ́dọ̀ náà aláyàtọ̀ àǹkà kọmọ dìkìlì kọmọ kọtí orí yìí mọ́lọ́wọ́ kọmọ dàdó wà á lè sẹ yìí hàt ìyẹ́ bẹ̀rẹ̀ tí ń já burú pátápátá ní òbìláàlìhí wà ọkọ̀ lára ìdákùnlá ayà húlà bẹ́ẹ̀rẹ̀ kàbínà kọ́nà fi gàgá kó dókè àtàbúrú wàláyà kí láka fi fíìmù hasanat wàtàrkì sẹ̀yà ti ilà nafsi pé kọ́nà mọ́ dọ́rọ̀ ara rẹ̀ dọ́ nípa síse dáadáa àti ìfàbúrú lẹ̀ kọ́mọ́ dáadáa wàkọ̀dì ajima al'arifu àwọn olùmọ̀ ẹnu wọn kò aláàánà kó làkẹ́rí tó gbogbo fi ń jẹ́ orí pátápátá fa asìlúhu ìtàwfíkì láìlẹ̀

ẹnkọ́lọ bá dọ́ra ara rẹ̀ dá òun òsìkò ní ẹrẹ́dọ̀ lọ́run wà ní alkùnrinlẹ̀ ìdábùlá wà àyíkọ́lìyà bẹ́ẹ̀nẹta wà bẹ́ẹ̀nẹ̀ nẹ́fsì kọ́lọ̀ ń dọ́ dọ́ra rẹ̀ kọ́kọ́ tí ìwọ̀n ara rẹ̀ babalá dábùlá nù wọ́n ní ẹjá ti bì sáré kí èso yìí kẹ́nìbọ̀dì ọmọ dá sí ó kó ni ó fà ní bóò ló ṣe rí hmm? ṣé ó gbádùn ara rẹ̀ ìrònú ọmọ bá ní kódà ó lè fa bípì fún kalẹ̀ mọ̀ bó ṣe tó bó wà ní tọ́nà bá wá dáyàn dára yàn tó bá dáyàn dára yàn bóò ló rí oṣù wà ní àdá ànábì Muhammad sallallahu alaihi wasallam Allahumma rahmataka arju ọlọ́run àárín rẹ̀ mú rán kan aláàtẹ̀kín ní ìlànà sí tọ́ fata ẹni mọ́ dámidára ní níṣẹ́jú àkà mọ́ dámidára ní níṣẹ́jú àkà wa aslih li sha'ni kullah bá tó gbogbo alámàrí mi sí pátápátá la ilaha illa anta نعم قل فإذا كان كل خير

lẹ́yìn pẹ̀lú ìyẹ̀dẹ̀ ọlọ́run àti ìrànlọ́wọ́ rẹ̀ ilá dúkìá mi ibi ṣùkù ọlá fún ilẹ̀ sí kí ó dúpẹ́ fọ́lọ́run wà sí dúkì ní fìtọ́rì wọn dùá ó sì ní òdodo tó ní bùkátà lọ́sọ́dọ̀ náà ó sì pè ọlọ́run bá ní orí ẹ̀ ohun tí a fi parí ẹ̀ òun ni ètí ń túmọ̀ sí pé ẹrú a ní bùkátà lọ́sọ́dọ̀ ọlọ́run ní gbogbo rẹ̀ ní gbogbo àyè lẹ́yìn ayé àtàkìkà fúnra wa ń jẹ́ ìjọ pé ẹ̀yìn èèyàn gbogbo ilẹ̀ nígbà tá lọ sọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run bá lọ́ba tọ́rọ rẹ̀ àdísì bí wá ilẹ̀ àdísì olùkúdùsí ni àdísì náà pàtàkì púpọ̀ àdébíwá Muhammad sallallahu alaihi wasallam ó ní ni ilẹ̀ rọ̀tọ̀ ìṣẹ́nà ẹni kanáà tábà kó gbọ́ ara sí la ní bùkátà sí ìkápilọ́rùn ọ̀rọ̀ dáyà táwí ìdáyà ní tó sọjú ló ìtọ́sọ́nà ọlọ́run ìrọ̀nà ọlọ́run ọ̀rọ̀ ní èdè yóò sì gbà látàlìrú ọmọ àwọn kí ni ojútú ò láfẹ́ wá sí báyìí lọ́dẹ̀ bá lọ tọyìn lẹ́fílà tó wá bẹ́lọ́ ó sàtọ́misọ́nà àwọn àlèémù ní rúṣdì ọlọ́run sàtọ́misọ́nà àtọ́sọ́ yóò wá fi ọ̀nà báyìí yọ́kọ̀ bí ọpá ilé ìnà báyìí ara kúlù kó dọ́ọ̀lún gbogbo ilẹ̀ ní àmì ìlàmìn àdétù àbẹ́tí mo bá fọ́nà mọ̀ fásità dúró ní ẹwà mẹ́rin lọ́dọ̀ mi áàdìkùn ìtọ́jú sọ́nà ìfì mẹ́nà ó ní ìbáàdí pé ẹ̀yẹ ẹrù mi kúlù tó já ìwú gbogbo àbí gbogbo tálé bí ọ̀pá tálé bí ọ̀pá ẹni tó di oúnjẹ ọ̀bá pa ibi owó ọ̀pá ẹni tó di owó ọ̀pá ibi àlàáfíà ọ̀pá ẹ̀bí ẹ̀bí ẹ̀bí ẹ̀bí ìdísìírísì yá ìbádí ẹ̀yẹ rú mi gbogbo òhò ilá mẹ́ta tó bá dá àkṣìkò ẹwà fi ẹwà yìí kí ń yìí ẹgbèrè lọ́rùn ní pé ọlọ́run sàdáṣọ́bù yìí aṣọ tó aṣọ bà sí rí aṣọ sì kíni tí ó jẹ́ aṣọ lọ ìbá bí gbogbo inna kó tó ti ó yẹ bí lẹ́nu wa nà ha ẹ̀ńsẹ̀ lóru ẹ̀ńsẹ̀ lọ́sàn wà á ní agbèrè zòló bá jẹ̀mí à èmi ni wọ́n ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ fàstẹ́kìrú ní ẹ̀tọ́rọ àforíjì lọ́dọ̀ mi o áfìrì lákọ̀ ìsìnkí ìforíjì ìṣẹ́ wá lọ fífi wá dé wípé ẹgbẹ́ ẹ̀rù mi ẹni àkọ́kọ́ yí àtẹni ìkẹyìn èèyàn ní àjẹ̀mí ní tí gbogbo wọn bá dé lórí pátá orí fíjì tó fẹ́ látòrí ànábì àdámà débi dé ìgbẹ̀yìn àlúmọ̀ ànábì ọ̀sọ́là bákan àwọn àlìjẹ̀nú nẹ̀mẹ̀ oúnkálùkù wá dú lórí pápá fàṣà àlú ní oúnkálùkù wá ń dúrù bùkátà rẹ̀ lọ́dún mi ẹni tí wọ́n mọ́ ẹni tí wọ́n láfẹ́ ẹni tó wá láàjù tó fẹ́ sí ó jẹ́ rọrùn fún ó ti nìyí ẹni tí wọ́n mọ́tò ẹni tó wá tó fẹ́ wọ́n sọ ẹni wọ́n yẹ̀wò ẹni wọ́n kọ wọ́n gbẹ̀ nígbà tó ìmọ̀ wá láyé ọlọ́run fún kálukú tẹ̀ tí bùkátà wọn sì jọra wọn ọlọ́run ni máa ń ọsọ̀ dáálíkà ní ma indi ìkẹ́ wọn ò lè dí kankan kò lóye tí ń bẹ lọ́dọ̀ mi ọlọ́run ilá kàmẹ̀lá ń kó sọ̀rọ̀ ló ti kú ìgbà ó di kílẹ̀ lùbáàrù nítorí dípò ni pé tá a bá mú abẹ́rẹ́ tá a ti bọ̀ ní òjò ńlá táwa yóò jáde omi tó bá kán bẹ̀ àyẹ́pẹ́ ìwọ̀n bá nǹkan tí ọkàn nínú wílì nínú ìjọ lọ́dẹ̀ mi lọ́rùn sí ẹ̀kọ́ kan tàbá ta bẹ́rẹ̀ lò ìtumọ̀ ẹni pé nǹkan kò ní ìkan náà kò ní ìyẹn kò ní ìdí nǹkan kan kò nínú ọlọ́ náà rárá pẹ̀lú tó fi jẹ́ tó lọ bá tọ́rọwọ́ sọ́rọ̀ ayé ojú sí mọ́ ọ̀rọ̀ ní pàkátà tí ò nílò lásàdàbù àbúsọ ní mọ́ ọ̀rọ̀ lásàdàbù tí ò ní jí pàkátà ọlọ́ndọ́gbọ̀n sí láàrín ìdí sí àwọn ọ̀rọ̀ tí ò dá láàrin wọn sọ látàkí òun ní ládàbí pẹ̀lú ọba tó dáwọn inú àwọn olóyìí àti wọ́n bá kú lórí iná dẹ̀rẹ̀dẹ̀ o àti bọ̀tẹ́ wọn yóò burú jáì ọlọ́run bá lè kẹ́lá ó sì jọ àánú wà ọlọ́run bá ní àrẹ́bí ni ọlọ́run ọlọ́run bá ó kú kẹ́kẹ́ ni àtòrò àfisẹ́rẹ̀ ọlọ́run tọrẹ kò sì ní gbé ìtìgbẹ́ lọ́rùn ní pẹ́ láyé bí òun sì tẹ́rẹ́ gbogbo ìtìgbẹ́ láyé ta lónìí nílọ náà ni kí sì ni kò lọ́lọ́wọ́ àlà kó fáyà kó kò jù bẹ́ẹ̀ náà lọ bọ́lọ̀lọ́ ọba bó ṣe rí ni abẹ́lẹ̀ ọba ọba àdúpẹ́lá ọlá tí tó gbìrọ̀ kan láàjẹ́ pẹ̀rẹ̀ gbogbo tá ń bẹ̀lẹ̀ ọba lórí pátápátá ọlọ́kùnjú tẹ́ni kòkòrò lọ́wọ́ ìta wá sọ ń bẹ̀ láburú ọlọ́pọ̀ sọ wá bẹ̀ àtàwá àti gbogbo tí ń jẹ́ sọ́ra ọlọ́pọ̀ mọ́ dáàbòbò wa ọmọ fìsọ rẹ̀ sọ wa nílò bíbọ̀ wa kójọ máa já sí rọ̀nà gbogbo ẹni tọ́lọ̀ ti sínà fún ọlọ́run ló ti nẹ̀rọ láíláí ọmọ gbòòrò ولا قوه ولا قوه الا بك وجهك لا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم Thank you.